wọ́n máa ń sọ àwọn kan mo wà lórí ètò kan lọ́dún bí ọdún mélòó sẹ́yìn abẹnugan wọn sẹ́yìn igbákejì abẹnugan wọn ní aṣọ assembly lẹ́kùn bí àjọ àlórí ètò ni èmi òun àti túnjí bá mi ṣe gbin nípa ọ̀rọ̀ iná yìí náà ni mo tẹ̀ sọ́njọ́ náà lọ́hùn wípé mi ò bí mi ṣe wà bí mi ò ra jẹnẹrétọ̀ láyé mi kí dẹ̀ nìdí àwọn tó ń ta jẹnẹrétọ̀ àwọn náà wà nídìí ìṣòro wa táàfin níná ìbílẹ̀ sọ pé tí mi bá rà mí lẹ́nu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ sí wọn nígbà tá a kúrò lórí ètò fúnra rẹ̀ ló pè mí ní pé nǹkan tí mo sọ yẹn pé ṣòótọ́ ni mo ní kó ká lọ ń lè mí ó fún mi kàdẹ mo ní kó má bínú pé mi ń perú wọn o àwọn onípè mo dẹ̀ pé lẹ́yìn kan mo kì í lẹ́yìn ìgbà yẹn tó bá ti rí mi níwájú ọlọ́run àti èèyàn máa ń fún mi lọ́wọ́ mi now ká ní àwọn náà tó yẹ pé àwọn náà ṣèjọba lórí wa tí wọn bá lu jẹnẹrétọ̀ ńlé. tí wọn lò ní àwọn assembly tí wọ́n lò ní àṣọ ọ̀fẹ́ sẹ́nẹ̀tì. mínísítà wa yìí náà hmm. tó bá tó bá fọwọ́ àwọn sòdodo tí ó bá lọ jẹnẹtọ̀ nílé ìbọn olówó tó ń fún àwọn tó ń ẹ wá sọ fún mi bí mi ò ṣe níná ní kí ló fà á. Hmm. wọ́n lẹni bá máa dáṣọ fún ní tọrẹ la máa wò. tọrẹ la máa wò.